bismillah alhamdulillah wasalatu wasalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa sallim adúpẹ́ fún ọlọ́run ọba allah atọrọ kí àtìgẹ́fà ní muhammad àti wọn àti gbogbo sábà lápapọ̀ àti gbogbo mùsùlùmí ayé pátá eléyìí ni wáàsí olójoojúmọ́ tinú àsìkò ramadan tí jama the muslim congress lagos state gbé kalẹ̀ pé kí a máa fi ṣàǹfààní nínú àsìkò ramadan yìí àti àwọn tí wọ́n ń ṣe àti àwa náà tá ń gbọ́ kọ́lọ̀ kó san gbogbo alẹ́ san re àkọlé wáàsí tòní òun náà ni al-amru bil ma'ruf wa nahy anil munkar ìmọ̀ àpàṣẹ dáadáa fáwọn ènìyàn àti ìmọ̀ akọ̀wà bàjẹ́ fún wọn ní gbogbo bí a bá wà tí dáadáa ti ń ṣẹlẹ̀ àbí dáadáa wà àwọn èèyàn ò rí wọn ò rí ní dáadáa mùsùlùmí gidi ò ní dákẹ́ òun láti sọ di mímọ̀ fún wọn ó yẹ kán máa ṣe gbogbo bí a bá sì wà tí bàjẹ́ ti ń lọ náà fi ń sayọ̀ ọyọ̀ mùsùlùmí láti mọ̀ wípé ó yẹ kó ṣàlàyé ẹ̀ fún wọn bèlè hikimati wàlímọ́ isatilẹ̀ hasana pẹ̀lú ọgbọ́n àti òye ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó má jẹ́ talábùkù kó jẹ́ tàpọ́nlé torí ìdí èyí àkọlé wáàsí yìí alihamuru bílí ma'ruf anil munkar ìmọ̀ àpàṣẹ dáadáa fáwọn ènìyàn láti máa ṣe àti ìmọ̀ kọ̀wà àbàjẹ́ fún wọn mínàlì umuri liwajibati fi dínil ìsìláàmì a ní láti mọ̀ wípé nínú àwọn ojúṣe tí ìsìláàmù là wá lọ́rùn ni pé dandan ni o bá a bá fẹ́ kọ́ dandan ni a ní láti máa ṣe é binususil kitabi wa sunnati wa ijima ilẹ̀ umma gẹ́gẹ́ bí ẹ̀rí pàtàkì láti inú alukurani karim àti gẹ́gẹ́ bí ẹ̀rí láti sunna anabi muhammad àti ìpanupọ̀ àwọn àyímà ni wọ́n jọ fẹnu kò lórí bẹ́ẹ̀ wàhíyàmínà nasi àtìlẹ́tì híyàdín ó sì jẹ́ àkọlé kan àbójúṣe pàtàkì kan tí a mọ̀ sí nàṣíhà tó jẹ́ pé ẹni tí bá ti ń ṣe é ó ń ṣe ẹ̀sìn nìyẹn nínú àlàyé àwọn àfọwọ́ni ló gà anal ma'ruf wọn ni tó ń pè ní ma'ruf huwa ma yastasinu minal afhali wa kullu ma ta'rifu nafsu minal khairi wa tatma'inu ilayhi gbogbo ohun tó bá ti jẹ́ dáadáa nínú iṣẹ́ àti gbogbo tí ẹ̀mí wa ń sọ fún apẹ́rẹ́ lélẹ́yìí tó sì jẹ́ pé ẹ̀mí tún ń jẹ́rìí sí pé ah, eléyìí dáa ọkàn ẹ̀mí balẹ̀ sí pé téèyàn bá rí ṣe ìyẹn náà ló ń jẹ́ dáadáa wàlí munkar ní tó ń jẹ́ munkar ìwà àbàjẹ́ òun náà ni kúlù máa kọ̀bá àhú ṣáríù wọ́n àrámàhú wákàráhù ní tí à ń pè ní wà àbàjẹ́ òun náà ni gbogbo ohun tí sẹ̀rí ọlọ́run sọ wípé èyí ò dáa sẹ̀rí ọlọ́run bẹnu àtẹ́lù ó pèlè wọ̀ o korira e gbogbo yẹn ló ń jẹ́ munkar nígbà táwọn àfáà tó ń sọ pé kí ni a ti lè máa pè ní màrúfù nínú lọ́gànà nítorí pè ní màrúfù sí ẹ̀rí wọ́n ní wà ísímù lìkúlì fẹ́ẹ́lì yòrọ́fù bèlè akílì àwòṣẹ́rìhí òsínòhò gbogbo iṣẹ́ rere gbogbo ìwà rere tí làákàrí ọmọ ènìyàn ń jẹ́ ó mọ̀ pé eléyìí dáa àti sẹ̀rí ọlọ́run náà tún sí pé eléyìí dáa ń màrúfù wàlìmọ́nkàr máa yunkiruhu bihima ń tí a si ma gẹ́gẹ́ bí nǹkan àbàjẹ́ òun náà ni tí làákàrí ọmọ ènìyàn àbísẹ̀ rí ọlọ́run ó sọ pé léyìí ò bá kò dáa ìyẹn ló ń jẹ́ munkar ṣùgbọ́n nínú àlàyé lọ́dọ̀ àwọn wọ́n gbogbo ìranran máa tẹ̀lé tọlọ́hun òun náà ló ń jẹ́ ma'ruf wàlí munkar hiyàlí màsíà gbogbo ohun tó ń pè ní munkar ìbàjẹ́ òun náà ni gbogbo ohun tí ó bá jẹ́ ìwà ẹ̀ṣẹ̀ ìwà tí ò bá mu láti ọ̀dọ̀ ọmọ ènìyàn tó ń ṣe é séèyàn ẹgbẹ́ àbí tó ń ṣe sí iwájú ọlọ́run ìmáàmù wa kan bẹ tó ń pè ní al-imamu al-mawaridi rahimahullah wọ́n sọ nínú tírà àwọn kan tí wọ́n ń pè ní àkámú sultaniya wọ́n ní anahu tí ń jẹ́ alimaruf òun náà ni amúrù bil marufi idha sa'ara tarkuhu wà nahyu anil munkar idha sa'ara fi'lu ká mọ̀ pé ó jẹ́ dandan fún gbogbo mùsùlùmí ayé ní gbogbo ibi táwọn èèyàn bá ti mọ dáadáa ṣùgbọ́n tí wọ́n máa ṣe é ó ti dandan fún ẹ̀yin mùsùlùmí ibẹ̀ yẹn ẹ gbọ́dọ̀ dákẹ́nu dání ẹ gbọ́dọ̀ gbẹ́nu dání rárá lẹ́yìn náà ẹ láti máa kọ̀ bàjẹ́ ní gbogbo ibi tẹ́ ẹ bá ti mọ̀ pé ìbàjẹ́ leléyìí ìyẹn làwọn èèyàn wá fi ń sayọ̀ ọ́yọ̀ ìyẹn ni ìmáàmù wa àfa wa àgbà kan tán pè ní ìmáàmù al-Bagawi rahimahullah wọ́n sọ nínú tafsiru wọn wọ́n ní tí ń jẹ́ ma'rufu huwa as-sunnah wal munkar huwa al-bid'ah ní tá à ń pè ní iṣẹ́ rí ìmáa àwọn èèyàn láṣẹ dáadáa òun náà ni sunna jẹ́ káwọn èèyàn mọ̀ tó ń jẹ́ sunna ẹ fi súnà yí àwọn èèyàn ìwọ tó fẹ́ fi yí wọn náà ó máa lò ó máa ṣe ọ́ sì wàá máa ṣàlàyé ẹ̀ fún wọn lẹ́yìn náà ní tó ń jẹ́ munkar òun náà ní bídíà gbogbo ohun tí ò bẹ́sìn mu tó jẹ́ àforígbé kalẹ̀ tó ń tó ń takò sẹ̀rí ọlọ́run èèyàn gángan ò ní ṣe é tó bá rí táwọn èèyàn bá wá ń ṣe yóò tún máa kọ́ ọ fún wọn eléyìí ni àlàyé àwọn àfáà lẹ́yìn náà fúnra ọlọ́run tó dá lé ayé tó dá wa tá wà ń bẹ̀ ó jẹ́ àmọ̀ wípé al-amru bil ma'ruf àná al-munkar kéèyàn máa pàṣẹ dáadáa kó sì máa kọ̀ bàjẹ́ fáwọn èèyàn kì í ṣe ọ̀rọ̀ kan pé àna àdúgbò kan ló mọ ìlú kan ló dé stéètì kan ló gbọ́dọ̀ wà. gbogbo ayé ni gbogbo bí a bá ń dé òun náà ni àyè bẹ́ẹ̀ jẹ́ dandan lé wa lórí lórí ọ̀rọ̀ àkídà ẹ̀sìn wa lórí ọ̀rọ̀ ìsìláàmù wa lórí ọ̀rọ̀ manihaj àti lórí ọ̀rọ̀ suluk ìwà rere àti àlàyé ẹ̀sìn gbogbo ẹ̀ náà ni ìmọ̀ apàṣẹ dáadáa àti ìmọ̀ akọ̀bàjẹ́ gbọ́dọ̀ dálé lórí lẹ́yìn náà àfáà wa àgbà kan bẹ tán pé ní alimamu alhusseini elmawarid ó ní mawarid ilẹ̀ amur bil ma'ruf wa nahi munkar ní tán pè bẹ́ẹ̀ ni pé fúnra ọlọ́run ó sọ pé à ń láti gbé e sórí à ń láti rù lórí ni gẹ́gẹ́ bí ẹrù pàtàkì fàrídà tún mí nìwò látọ̀dọ̀ ọlọ́run gan lọ́lọ́run ti ṣe ètò náà ní dandan li'ilmihi bi annaha idha udiyat wa uqimat istakamat al-faraidu kulluha béèyàn bá ti ń ṣe tá à ń wí yìí ọ̀ ń pàṣẹ dáadáa fáwọn ènìyàn ó sì ń kọ́ bàjẹ́ fún wọn ó túmọ̀ sí pé gbogbo àṣẹ ọlọ́run pátápátá ní ó láti máa ṣe fáwọn ènìyàn gbogbo ìbàjẹ́ tí ò sì yẹ ká ṣeun iná làwọn èèyàn mọ̀ kú òun bẹ́ẹ̀ n àmúrù bí màá fọ àti náà munkar òun náà ni duahu ilal islam kéèyàn máa pa àwọn èèyàn sí ti ń jẹ́ islam kó sì jẹ́ kán mọ kí ni islam ò fẹ́ ká ṣe lẹ́yìn náà wọ́n ní yóò wá máa fojú hàn sí ìwọ mùsùlùmí òdodo wípé ọ̀rọ̀ tá à ń sọ yìí gbogbo wa ló kàn gẹ́gẹ́ bí anabi muhammad fúnra ẹ̀ tó jẹ́ aṣáájú ẹ̀sìn yìí sallallahu alaihi wasallam tó pàṣẹ kan ó pàṣẹ fún kan nínú àwọn sàábà tán pè ní jabal nígbà tó fi ṣe aṣáájú wípé kó lọ sojú òun nìkan nínú àwọn ìlú islam anabi wa sọ pé ya mu'adhu alimuhun kitaballahi wa asin adabahum alal akhlaqi salihah lílọ tó ń lọ yìí kó o rí pé o mójútó fáwọn ènìyàn o kọ́ wọn lẹ́sìn kọ́ wọn ní kùránì kọ́ ọ sì kọ́ wọn níwà rere pẹ̀lú ẹ̀ lẹ́yìn náà àwọn èèyàn kọ̀ọ̀kan bá wọn lò gẹ́gẹ́ bí ipò wọn bá ṣe rí jẹ́ kán dá rere mọ̀ jẹ́ kán dá aburú mọ̀ lẹ́yìn náà kọ́ wọn ní Islam jẹ́ kán fi ìwà tó lòdì sí Islam lẹ̀ kọ́ ọ sì tẹnu mọ́ ọ̀rọ̀ ìrun fún wọn jẹ́ kán mọ pàtàkì ìrun torí pé ìrun gangan ni ráṣù badal ikirari bidin lẹ́yìn téèyàn bá ti gbọ́ Ọlọ́run bá gbọ́ nítorí ẹ kó tún mójútó kó sì máa kàkún òun náà ni ọ̀rọ̀ Islam Ọlọ́run sọ fún wa nínú Kùránì Karim pé walitakun minkum ummatun yad'una ila al-khair a gbọ́dọ̀ rí àwọn àjọ kan tí ó kóra wọn jọ nínú ẹ̀yìn mùsùlùmí tó yẹ pé iṣẹ́ tiwọn ojúṣe wọn tán fẹ́ máa ṣe náà ni pé wọ́n máa pa àwọn èèyàn síbi rere wọ́n sì máa kọ̀bàjẹ́ fún àwọn ènìyàn àwọn tán bá ti ń ṣe báyìí ulaika umul muflihun ọlọ́run láwọn eléyìí ni ìjọ tí ó jèrè anabi muhammad wa ń sọ nínú àmọ̀ràn pàtàkì wípé abu sa'id al ló gba àdìsìn yẹn wá ó ní òun gbọ́ tá ànábì sọ wípé mọ́ra àmì kúmú kàrán fálígà yìí rí òbí yá di fàyín làmì yẹ̀sítátẹ̀ fàbílì sáni fàyín làmì yẹ̀sítátẹ̀ fàbíkọ́lbí wàdálì kàdé àfẹlẹ̀ ìmán ẹnikẹ́ni tó bá rí tí ò dáa rárá tó ń ṣẹlẹ̀ kò gbọ́dọ̀ gbẹ́nu dání o ó gbọ́dọ̀ gbìyànjú kó kọ ìbàjẹ́ fáwọn tó bá ń ṣèbàjẹ́ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú hikima kó má jẹ́ ìkábùkù bá wọn kó má jẹ́ ìyẹpẹrẹ wọn bí ò bá wá lè fi ọwọ́ rẹ̀ bà á jẹ́ kó fi ẹnu rẹ̀ sọ ọ́ fún wọn bí ò bá lè lo ẹnu kó wá lo ọkàn láti fi kórìíra ṣùgbọ́n ìyẹn kéré nínú tí mo yí ìbàjẹ́ padà kọ́lọ̀ mọ́sọ̀ á lóní bàjẹ́ ẹ̀dá kọ́lọ̀ kó sọ alẹ́ tí ó máa pèpè síbi rere tí ó máa kọ̀ bàjẹ́ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.